40, 40, 40, 40, 40, 40, 40, 40 means show off. 40, 40 means show off. Ó ń et ẹwà rẹ̀ ṣe fọ́rífọ́rí. Ó ń fi ẹwà rẹ̀ ṣe 40